Let me bring in Gurexi first. Mi ní jẹ́ kí Gurexi pẹ́ rárá. Kí Gurexi bá wa ṣe ọ̀nà In nǹkan tó ṣẹlẹ̀ lánàá. So tó bá ti ṣe, I will now bring in the barrister. Tí bá bring in barrister tán, mi máa wá bẹ̀rẹ̀ chat mi. Because tí n bá tètè gbé barrister wọlé, he might not be available for us again. Ṣé kò tí mo sọ yín? So tí n bá ẹ jẹ́ ká sáré gbé Gurexi. Tí n bá gbé Gurexi, àá gbé barrister because mo fẹ́ kí Guresi kó kàn ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún gbogbo aka gbọ́ dem àwa gbé Barrister wọlé tá bá gbé Barrister wọlé èmi àwa bẹ̀rẹ̀ chat mi he has to go straight to the point yeah he will yeah thank you so much so let me go and call Guresi nbọ ẹ jẹ́ kí n pe Guresi because Guresi was in court ṣé kò tún saying? Yeah. okay. Hey. Eh. Uh, nípa ti inquest lánàá I don't think anybody make any call láti stop corona inquest. No. Kò yẹ kí inquest yẹn hold rárá lánàá. But I think torí pé uh, pathologist tó wá lánàá ó ti pẹ́ tán ti ń retí kó wá tí kò wá. So àná tó wá wá they want to make perfect use of that opportunity kó má bàa dàbí pé kò tún sí nǹkan kan tó ṣe ìyẹn ẹ̀yọ náà kó tún waste that is the reason why tí wọ́n fi jẹ́ kí kinní yẹn old lánàá yẹn and nípa tí ń question suspend kò ní ṣe pẹ̀lú Wùmí ó kàn wà coincident pé time tóun fẹ́ give tó fẹ́ cross exam yẹn ó ní lẹ́tà yẹn di ọwọ́ magistrate Bankole and Smith uh, the chamber to represent Ada Wazobia Universe uh, Foundation lawyer tí wọ́n fẹ́ kí ó wọnú justice for Mohbad láti ọ̀dọ̀ wọn to represent the public lọ́yà yẹn ni wọn ò gbà láyè láti lẹ̀ so magistrate yẹn ò gbà kí lọ́yà yẹn take part nínú no coroner inquest lọ́yà yẹn ló lọ sí appeal so láti appeal notify notify letter wá sí inquest and I think I have those copies with me àti bẹ̀ notify letter yẹn wá sí inquest so that kí inquest kọ́kọ́ dúró náà kàn fi parí situation tó wà láàrin Bankole and Smith àti corona inquest. Eh, èmi máa gbé èmi máa gbé Barrister wọlé láti enlighten wa lórí yẹn Arifa ẹjọ́ ṣẹlẹ̀ bá wa ṣe ọ̀nà yọ̀nà nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú because àwọn kan believe pé wàhálà bò kì í kò ṣiṣẹ́ ẹ̀dẹ̀ wà ń bẹ̀ lánàá ṣẹlẹ̀ bá ṣe ọ̀nà nǹkan tó ṣẹlẹ̀ ní between Wahab George and and the pathologist please. Well, uh, talking about Barrister Wahab Shitu, the SCN yesterday, uh, he was really, really active and fantastic yesterday. Because I could say this is the first time I saw the best of him facing the pathologist with some critical question that even put the pathologist in a tight corner. And our questions, you won't all the question is asking the pathologist uh, a simple yes or no. But the pathologist will never want to be, you know, shot in the leg. He loves to explain why given his answer. At the end of the day, after so many questions and so many arguments, why have she to make it clear to the court and to the whole world yesterday that the results being presented as the result of the autopsy and the uh, what's it called toxicology are unverified results and inconclusive results. Àwọn wá síta láti sọ fún gbogbo àgbáyé pé the results claims that the death of Mohbad is unascertained. Yes, the cause will be unascertained in as much the remaining text the text, uh, the result requested for has not been done. So therefore, their result should still be under uh, processing. Kò tí yẹ kán wá síta rárá hmm. láti wá ọ̀fáyé pé báyìí báyìí ló ti jẹ. Torí àwọn test mẹ́ta yòókù tí result wọn béèrè pé kán ṣe wọn ṣe So hmm. therefore, wọn ò lè rí result. Nǹkan gbé dání yẹn incomplete. Ó wà very very inconclusive. Secondly, barista wahab shitu tún gbé result tọ́nà àwọn gbà láti MNS lab tó wà láti America America toxicology bẹ́ẹ̀ni. and they show the result to the pathologist that uh, can you tell the court if this result is well verified or stamped by MNS. Uh, he tried to play and by court but at the end of the day he said no it was not stamped so therefore Uh, the result has to be questioned and there is more to that result. báàrin ẹ ṣe jẹ́ nìyẹn. okay ẹ ṣe àrífà god bless you nǹkan tí mo kàn fẹ́ mọ̀ náà nìyẹn ẹ ṣe ọlọ́run apọ́n yín lé o aṣọ yín ò ní fàyà mo sì lè gbé yín wá sókè tí bá ti ṣe gbogbo nǹkan tẹ́mi fẹ́ ṣe tán ṣó yín but eh, ẹ ṣe bàbá mi ẹ ṣe ọlọ́run apọ́n yín lé god bless you. Yeah. so ṣé gbogbo yín ti gbọ́ kò kí ń ṣe pé ìtorí àṣànà mọ̀yàn lókè now àwọn reason tó fi wá tó fi wá stop inquest yẹn màá wá jẹ́ kí barrister tí mo fẹ́ gbé wọlé yìí màá jẹ́ kán ṣe yànnàyànnà ẹ̀ fún wa then àwọn nǹkan míì wà tí mo tún máa jẹ́ kán ṣe yànnàyànnà ẹ̀ fún wa because mo ráwọn kan tán sọ pé why ta fi ń dúró fún inquest kí ló dé tá a ṣe drop inquest ká lọ sí high court gbogbo question yẹn ni máa béèrè lọ́wọ́ barrister lẹ́ni gbogbo wa lè fẹ́ ti ara wa gbọ́ because he is a professional am I communicating so ẹ jẹ́ kí n lọ pé barrister yẹn kọ́lọ̀ ń jẹ́ kan gbé ìtorí ẹni fàájì wa nàìjíríà ń uncle mi um, if you don't do you want to introduce yourself let's start from there. I'm just a lawyer I'm a lawyer and I'm a resident in Nigeria you are not a lawyer you are a barrister Emma má Emma Firaimbo, bò ẹ a fira you are not a lawyer you are a barrister tẹ́gbẹ́ ọmọṣẹ́ táwọn eléyìí ń gbà bọ́ ní cast wọn àwọn eléyìí iṣẹ́ tó ń gbà bọ́ àwọn casting now um, uncle mi I, I have sent you some copies of yes, what ẹ ti gba sensing. tí mo send sí ẹjọ́ ṣe rí àwọn èèyàn copies in tí Sensing. tó ṣẹlẹ̀ ní court lánàá ẹ jọ ń mi ẹ bá wa ṣàlàyé from a professional aspect of it gbogbo nǹkan tó sọ yẹn ẹ bá wa ṣàlàyé clearly pẹ́pẹ́ fẹ́ sọ ní Yorùbá abẹ́fẹ́ sọ lóyìnbó ẹ bá wa ṣàlàyé ọ̀nkú mi. very easy um, kíní order tí mo rí yẹn wọ́n adá charity something something organization. àwọn wo àwọn wo. Ada Charity Foundation kìnìkan kìnìkan on the applicant. Okay. That's the name of the applicant on the order. Order yẹn sọ pé wọ́n fẹ́ join What fẹ́ join as um, a party in the inquest. Kita ló dé pé wọ́n join as a party, uncle mi? Wọ́n fẹ́ join àwọn lọ́ọ̀yà bàbá. Ẹ̀wẹ̀ eh, kò wá pé lawyer, ló fẹ́ wọlé. It would have been it would have been a different argument. As a party, ọ̀nà àwọn interested nínú suit yẹn tẹ́bá wo suit yẹn mọ̀ pé suit yẹn is against the state state and the gbogbo àwọn tó pè síbẹ̀ ni because the essence of the inquest is to know the death the cause of the death of Mohbad ṣoṣo ti yẹ yín but àwọn fẹ́ wọlé as an interested party mo rò pé wọ́n gba application wọlé application yẹn magistrate yẹn refuse wípé òun ò lè gbà wọ́n wọlé so ngbà tó ń refuse application I think the application was refused on the twenty-sixth of June uh, sorry on the twenty yeah twenty-sixth of June 2024. so táwọn wá ṣe ni pé wọ́n wá lọ sí high court láti lọ ask fún wọn pé order ẹni order of certiorari certiorari is an administrative um, process tí superior court tó máa fi ń review nǹkan tí lower court bá ṣe now in this case inquest tá à ń ṣe lọ magistrate court náà ti ń ṣe so àwọn á gbé application yẹn lọ sí high court which is a superior court to the magistrate court pé ẹ bá wa wo nǹkan tí magistrate sọ wò. So wọ́n láwọn ò lè gbà wá wọlé àwọn bìlíìfù wípé yẹ kán gbà wá wọlé ẹ bá wa wo administrative care review nǹkan tó ń ṣe yẹn now for that high court to assume jurisdiction in other words kí high court ẹ tó lè ṣe nǹkan tó ní kán ṣe wọ́n máa ní láti stay nǹkan tí wọ́n ń ṣe ní magistrate yẹn so that àwọn tó láwọn wà interested wọn ò ní lose out ẹ mọ̀ pé inquest yẹn ń lọ lọ́wọ́ àwọn pípìlì àwọn fẹ́ join by all means lọ́ọ̀yà wọn Bánkọ́lé kìnnìkan kìnnìkan ni mo rí lórí ẹ̀ then mo rí Imran eh, eh, Smith SAN àwọn ló lead wọn ló argue application yẹn mo rí wọn bẹ̀. now tán bá gbé lọ sí high court tán bá stay nǹkan tó ń ṣe ní magistrate court tí high court bá wá consider application wọn tí high court wá discover wípé magistrate yẹn ṣe mistake by refusing their application the, the inquest will have gone on and on and on and on àwọn interested party rẹ̀ sí mbẹ̀ so torí ẹ̀ máa ṣe gbé stay yẹn wọlé stay yẹn is to just temporarily halt what is going on at the inquest pending what the high court will do concerning their certiorari application mo ṣe mo ṣe pé mo mo explain ara mi díẹ̀ tó ń yé wa bí mo ṣe ń sọ lọ. à ń gbọ́ lọ ẹ máa sọ lọ ẹ̀gbọ́n mi. okay so so that is the whole essence of order tó ń gbà yẹn order high court ni to stay further proceedings ní inquest now if you want to stay a proceeding in law. It's either that there is a ruling that was made against you, ó wá appeal, or ó lọ gbé lọ superior court for a, for a judicial review. Judicial review here is either it is certiorari or mandamus. Mandamus, certiorari, these are administrative processes. This superior court, from a fi review nǹkan tí lower court ti ṣe. So that's what they have done. So I don't know whether there is a problem with it. I don't see any problem èmi ò a problem tèmi ní ni wípé a foundation should not be an interested party in an inquest because the inquest is essentially set up to determine what the cause of the death of the disease is it's not a it's not a place where people can be saying ah, mo fẹ́ join mo fẹ́ join kí lè fẹ́ wá ṣe ń bẹ̀ ṣé èèyàn yín ló kú ni. Hmm. you know ṣé òun ṣe èèyàn yín ló kú tó bá tẹ̀lé wọn jẹ́ pé èèyàn yín náà ló kú bàbá Mohbad jẹ́ pé bàbá Mohbad ló ló kú kò sí nǹkan tó lè ṣe ọtí tó bá dìtámìnì ní tó pa ọmọ ẹ̀ tó bá dìtámìnì tó pa ọmọ ẹ̀ tó bá bílí pa àwọn èèyàn ló pa the the the the um, what's this place called inquest would then say xyz ló pa o xyz ló kàn sí dẹ́ẹ̀dẹ́ o then it is from there that the, either the police or the attorney general will now come up with a charge to take whoever has been mentioned as party to the killing of the guy to court wọ́n á charge wọn sí court sọ̀rọ̀ mi yé so at the end of the day foundational iṣẹ́ ni inquest jẹ́ to determine the cause of death if upon the determination of the cause of death certain persons are named as um, accused persons ipe àwọn ilé wọn contribute bó ṣe kú then either the attorney general will take over attorney general of Lagos State or the commissioner of police Lagos State will then take over the file and then file the appropriate charge at the high court charge non eh, where information náà in the day in the in back in the day used to be called charges but wọ́n sì ti information so criminal information normal, normal náà so as things stand right now I don't see why any entity whether civil or a foundation should be interested in joining the inquest kí lè fẹ́ ṣe I don't know. okay so that's my position. okay another question sir um, how long Guinea Satori Satori yìí ma fi take kọ́tọ́ kọ́tọ́ pè wọ́n padà. láti rárá ẹ ó depend o wọ́n bá rí george tó ń jókòó déédéé wọ́n lè ṣe sharply within a few months two three months but tó bá lọ gbé lọ sọ́dọ̀ george tí ìjókòó déédéé láwọn george ní wọn jókòó gbàtọ́ yẹ kí kọ́ pé kéèsì kọ́mọ wọ́n lè ní george sick gbàtí kéèsì yẹ kó kọ́mọ wọ́n lè ní george sin jurisdiction so ìyẹn lè drag this thing will drag from from my experience as a practitioner in Lagos ó máa drag the case. Uncle mi, let me ask you. I kan sọ pé fourteen days ló máa ń take ṣé lóòótọ́ ni? Àwọn ah, procedurally should it should be shouldn't be more than two weeks but ẹ tó fẹ́ review ẹ̀ ṣẹ́bẹ́ yàn ló máa review ẹ̀ tó bá ṣe ń kọ́. Tó bá ṣe ń kọ́ à ń ṣe case tó yẹ pé yẹ kó last fún be a month tá lo six months in díẹ̀ tá à lo one year ní díẹ̀ it is the judge the judge ò bá review ẹ̀ in good time kí lẹ lè ṣe nothing you can do if I were Mohbad's father's uh, eh, lawyer eh, and I want to represent Mohbad nínú inquest what I would have done is to go to that high court láti join it. láti join Kini. hello. hello uncle mi. hello. hello. hello. hello. Hello? Hello? Hello? Hello? Ah, Naija. Hello? Hello? I jẹ́ ká pa ká tuntun wọn pè torí question tàti ẹ̀fẹ́ béèrè pọ̀. Hmm. Ṣé rí pé ó kọ̀ tí So, uncle me, in your own perspective, do you think oh the if you talk about sanatora sanatora eh, can Baba's boy so what what do you think can be the decision? Shall they accept you? I be only my accept you. Yeah, me, see if, if I if I were to if I were to consider the application on my own on the merit, we one the business continuing question, go you can apply today. So in my view, that magistrate court was correct in dismissing the application. In my view, in my honest view. kò yẹ kó tiẹ̀ kò yẹ kó grant application yẹn rárá so the magistrate did the right thing in dismissing that application that is my view another lawyer may disagree but that is my own view and I don't see how a high court judge will even reverse what the magistrate court has done because nǹkan tẹ́ máa wò ni pé what is a an inquest set up for inquest is just an a, a, it's like a, a panel of inquiry panel of inquiry ni inquest pé a fẹ́ mọ̀ tó pa bọ̀bọ̀ yìí wọ́n máa ṣe tech wọ́n ṣe pathology wọ́n ṣe toxicology wọ́n ṣe oríṣi wọ́n á pe gbogbo àwọn èèyàn tó wà with the person nígbà tó kú àwọn tó administer drugs lára àwọn tó treat ẹ̀ everybody wọ́n á béèrè questions from wọn generally àwọn pathologist tó examine ẹ̀ nígbà tó kú tán wọ́n á béèrè questions from wọn in order to determine the cause of his death that is the whole essence of an inquest kí làwọn èèyàn ń lọ síbi àṣẹ party interested party fún what is their business in in, in the matter. now uncle yomi ṣé ṣé ó ní ṣé ó ní nǹkan tí lọ́ọ̀yà bàbá lè ṣe sí kéèsì àbáwọn náà máa dúró kí high court decide. no no no no kí kí lọ́ọ̀yà bàbá lọ join wọn ní high court lórí tàti rárá ìtọ́fẹ́ ṣe kó file paper against tàti rárá yẹn ipe kí wọ́n ṣe pé wọ́n see the reason why he has to do so is because there is now a stay of proceedings lórí inquest. ẹ bá wa sọ yorùbá kí ni stay of proceedings yẹn ẹ̀gbọ́n mi ẹ jọ. ipe ipe kan máa continue kọ́ńtà hmm. wọ́n dúró for now kan dáwọ́ inquest dúró for now bí tó fi vitamin ṣàtòrò. ó dẹ̀ máa affect àwa àbí. báwo ṣe ní báwo ṣe ní affect yín they can't do anything and the high court has granted it high court yẹn ti grant stay yẹn do you see the hmm. order tí mo contestant sí ni high court grant. ẹ̀gbọ́n mi ṣẹ̀jẹ̀ rántí pé ọ̀rọ̀ wa máa dàbí pé ẹni tó fẹ́ sunjẹ tó fi pupara ìjọba tí ò fẹ́ ṣe nǹkan kan tẹ́lẹ̀. bó ṣe jẹ́ nìyẹn <laughs> bó ṣe jẹ́ nìyẹn so I, I would suggest that the lawyer join issues with them kó lọ sí high court kó lọ file nǹkan against àtúrárà ẹ̀ so that torí tó o bá ṣe bẹ́ẹ̀ two things ló lè ṣẹlẹ̀ ìsára kan continue láti máa drag case yẹn lọ come má determine or kan grant àtúrárà ẹ̀ but when, I, when the high court judge sees an opposition to the àtúrárà tó bá ka opposition yẹn òun náà máa wò pé ah òótọ́ máa tiẹ̀ ni because if I were the lawyer on the other side kọ́tí máa kọ́ máa sọ ni pé what is the whole essence of an inquest the whole essence is to determine death Why is somebody saying I'm interested? Why are you interested? Are you the government? Are you the police? Oh, ń ṣe government Oh, ń ṣe police foundation lẹ́pẹ̀rẹ̀ ayín ilẹ̀ ń wá nínú kú oníkú sẹ́yìn lẹ́bọ̀ ọmọ ni yóò ṣiṣẹ́ fún yín kó tó kú ni. Do you understand? So I don't know what the interest is. Tọ́fìlà ọ̀fẹ́ join. Okay, ọ̀nkú mi kẹ́tọ́ lọ. Àwọn kan sọ pé kí bá pé ó possible ká gbé ká stop inquest. Ah, Uncle me cheating. Uncle me. Ah. Satoraga, Satoraga. We say no to Satoraga. Uncle me. Eh, Àwọn kan sọ pé ó jẹ́ kí Wahab kó ṣàn ní inquest ká lọ sí icon straight pé inquest yẹn kò ó kàn waste time ni pé ká lọ sí icon straight ẹjọ́ ṣó possible sir. Lóòótọ́ lọ́yẹ̀ náà advocate mọ̀ṣẹ́ kan bá lè fẹ́ lọ ṣe. Is this a criminal issue now? Èèyàn kú ẹni wọ́n pa á ni. Ẹ fẹ́ bí Sami kọ́ sí dẹ́tẹ̀ ẹni wọ́n pa ni. Is either the police or the attorney general ló lè fi lọ sí high court? Kò ń ṣe wà lọ́ọ̀yà wàá bù ṣe nǹkan kan. Nǹkan tí wàá bù ṣe NC is just to determine. Tí wàá bá ti rí wípé wọ́n wọ́n determine pé wọ́n pa ọmọ yìí ní òkòkú naturally. Then Wahab can proceed to sound say office of the attorney general must prosecute ọkọ lọ gba fiat wọ́n máa ń pè kankan ní fiat agbára látọ̀dọ̀ eh, attorney general láti prosecute matter on his own ẹ bá rántí kéèsì Adégòkè bọ̀bọ̀ tó ń pa ní Ifẹ̀ yẹn ẹ rántí pé Fẹ́mi Fálànà ló ṣe ó lọ gba fiat attorney general for Osun State any criminal proceeding is either done by the police or the office of the attorney general but if you are truly interested as a private lawyer you can approach the office of the attorney general and obtain a fiat Come commanding fiat. but but uncle mi but we cannot ṣé wọ́n lè gbà yẹn by abọ́ǹtì tó bá mọ cause of death wọn ò tí ì lè gbà yẹn báyìí it's still eh, eh, it's still premature àti mọ̀ pé èèyàn ló pa àná ọ̀sẹ̀ tẹ́tí dìtámì kan pa ni. Ah, àti dìtámì. gbogbo ìjà yìí kan sọ eh, gbogbo yín speculate lórí íńtánẹ́ẹ̀tì nìyà ó dìgbà tí quest bá jáde ọ̀pọ̀ wọn pa ọmọ yìí ni o àbí tá a bá rí pathology clinical autopsy. ẹ a ti gbé tiwa lọ à ń dúró kódé ni bẹ́ẹ̀ ni. ẹ ẹ tá a bá dìtámì pé eléyìí he was killed then you can then begin to press for for the attorney general to now proceed ọkẹ lọ gba but it's still premature kò sí nǹkan tẹ́ lè for now. so we still have to stay in that inquest. inquest inquest yẹn kàn last last hope yín o inquest yẹn gbúdọ̀ succeed We tí succeed ẹ wà going nowhere o. Hmm. so let's Don't bá wá succeed kí ló máa wá next ẹ̀gbọ́n mi. okay so bá succeed tó bá ní kí wọ́n pa then there are two issues first is the lawyer that's lórúkọ eh, bàbá wahab. Wahab can apply to the attorney general wípé kan kan charge àwọn tó bá mention nínú inquest as killing him kan charge wọn sí court. Wahab can also apply for a fiat of the attorney general to file that uh, information criminal charge yẹn on his own as a private practitioner but only the fiat of the government that's the attorney general but we must first of all determine that he was killed without that ẹ ní ṣe nǹkan kan okay now ẹ̀gbọ́n mi ẹ ṣáà má bínú ní kúkú rí yín bá sọ̀rọ̀ ẹ jẹ́ n gba gbogbo ìní lọ́wọ́ yín now nípa DNA ṣó possible kí kóòtù sọ pé kí àṣànà má ṣe DNA yẹn. if the if if um, over any reason láti dá àtò unfortunately the only person tó yẹ tó lè béèrè fún DNA ọmọ is the is the baba baba la ló ti kú yìí but because his death is shrouded with mystery kò sí àmọ́ àmọ́ pàtó bó ṣe kú the thing is so gbogbo ẹ̀kọ́ fọ́ ni lọ́tún lọ́sì I think the family can actually apply to the court pé àwọn fẹ́ mọ ọmọ tọmọ wọn fi sílẹ̀ so that they cannot just be investing on another person's child and I think that is something that the court can grant so ti so if if if uh, the proper application is brought on behalf of the family bàbá àti yẹ àti gbogbo àwọn family ẹ̀ fún àwọn fẹ́ determine uh, paternity ọmọ ọmọ wọn the court can grant it now. why tó not ní grant. but in this case bàbá nìkan ló fair. Our family tó kù On support your àyàwó ọ̀nà kó má ṣe. ẹ eh, bàbá is Baba is sufficient ìbọn go look you my. ìbọn ọmọ ẹ ló kú. Hmm. is Baba can apply now ìbọn ọmọ ẹ ló kú. can apply it doesn't matter We whether family other people see the the the the court will only look at the facts. bí bàbá bá gbé lọ́ọ̀yà they don't file the paper. ọmọ my ó ti kú concern is fi you go ni ọmọ tó filẹ̀ lélẹ̀ mo fẹ́ gba nǹkan mi mo fẹ́ máa tọ́jú ẹ̀ but kí tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ ọmọ ẹ ti sọ xyz fún mi kó tó kú bóyá ó ti ní nǹkan tí ẹni tó tó lọmọ ti sọ fúnra wọn kó tó kú pé òun kọ́ lòun lọmọ tó àbá ní gbogbo information yẹn bàbá has to present it to the court those are compelling facts the court ma consider and if the court finds them compelling the court will direct àyẹ̀ lọ ṣe DNA hmm. so facts ni gbogbo nǹkan you have to be factual about what you are doing gbogbo nǹkan kọ́lẹ̀ emotions So whatever it is that Baba has, Baba should give it to the lawyer. Let the lawyer present it in a way that is compelling. Èèyàn ló ń jókòó àsàdájọ́ o. Hmm. Èèyàn ni o. Òun ọlọ́run o, èèyàn, èèyàn. So ọ̀rọ̀ tẹ bá present sí ló máa wò. Ló máa fi determine ẹ̀. So we need to present our fact very correctly and in a compelling way. Ìgbà tí mo tọ́mọ ìwà láyé ti sọ fún mi rí pé òun kọ́ lòun ni ọmọ yìí. Òun dẹ̀ ti fẹ́ ṣe bọ̀tún ọ̀jẹ́ kóun ṣe é torí ẹ̀ ló yẹ ju sómi gbogbo àwọn story tẹ́ ẹ sọ ẹ tó bá pẹ́ gbogbo àwọn story ti máa ń gbọ́ tẹ́ ẹ sọ gbogbo nǹkan yẹn they have to present it to the judge. bàbá náà láti show commitment pé ọmọ yìí mo fẹ́ tọ́jú ẹ̀ mi ìdẹ̀fẹ́ ìkọ̀kan nínú mind mi tí wọ́n máa prevent me from taking care of this child mo ti lose bàbẹ́ mo ti lose bàbẹ́ but kí ni ìdáhùn ló jẹ́ fún mi mo ní láti clear when you present cases like that the court will, come will be compelled to do it báwo ni wọ́n ṣe kí ló dé tí ìyá tó bí ọmọ gan ní problem pẹ̀lú DNA what is the problem what is the issue about DNA It shouldn't be a, an issue now. Tó bá mọ̀ pé òun ló rẹ̀ tó bímọ fún ló bímọ fún. Jẹ́ ṣe DNA kó move on. In fact DNA ẹ̀gbọ́n ló máa justify ẹ gbogbo ebú tó ń bú ẹ lọ́tún yìí. Ó máa jẹ́ kí gbogbo ẹ lọ. Hmm. That's my position o. Ọkọ mi, ọkọ mi, wọ́n sọ pé àṣàná sọ pé òun ò ní nìyẹn kò dẹ̀ sẹ́ńtò lè sọ fún òun. Ta ló jẹ́ Jásánà? Ta ló jẹ́ Jásánà? Nọ̀nà, who is oh, tó ìyàwó olóògbé. Oh, pátá olóògbé kí lẹ ló sọ pé òun ṣe. ó lóun ò ní ṣe kò dẹ̀ sẹ́ni tó lè sọ fóun pé kóun ṣe ṣàṣàǹgẹ̀lẹ̀ náà dẹ̀ ní kò ní ṣe ìyẹn ìyá olóògbé. ẹ lóòrò torí wọn tí ìgbé ọdọ àkọtì tọ́jú kọ́ọ̀tù bá ní kó ṣe ó máa náà bá lè gbà tó fẹ́ lọ sẹ́wọ̀n ni. tí kọ́ọ̀tù bá ti sọ pé kó lọ ṣe he must obey otherwise you be in contempt of court wọ́n lè rán lọ sẹ́wọ̀n. so gbogbo kò sẹ́ni tó lè sọ pé kóun ṣe yẹn rọ́bìṣì ló sọ yẹn torí pé kọ́ọ̀tù tí kì í bọ́dà ni if there is an order of court a positive order of court go and do this DNA wọn ọbẹ anybody rẹ tó máa sọ pé òun ṣe náà ó máa ṣe náà. ọkú mi ẹ jẹ́ kí n tún sáré béèrè kan lọ́wọ́ yín wọ́n ń pe àwọn kan sí corona inquest wọn ò wá irú àná ó jẹ́ kí Naira Marley wá ó jẹ́ kí Sam wá àwọn yẹn lọ́ọ̀yà wọn ti represent wọn ṣé wá rí nọ́ọ̀sì yẹn gangan èmejì sì ni ò wá kí ló ń ṣẹlẹ̀ gangan wọ́n máa ń pè nǹkan kan ní supina. kí náà pé kí náà pè sà. supina. supina supina tọ́ bá tọ́ bá pè yàn pé kó wá ṣe nǹkan kan tí ò bá wá ẹ file supina ni supina yẹn mean a direct instruction of the court requesting that you should come. lẹ́nu pé wọ́n yìí ṣe yẹn wọ́n invite wọn ni once you are invited and you don't show up the lawyer knows what to do the lawyer will file a subpoena compelling them to attend court wọ́n àbá wá obey subpoena because subpoena be dàbí eh, summons from the court wọ́n bá serve ẹ̀gẹ́ lórí subpoena méjì ni subpoena subpoena uh, eh, at testificando ìyẹn ni pé kò tó come and testify subpoena at uh, eh, dustestuku ìyẹn ni pé kò wá tender document so dustestuku ìyẹn ni pé wá tender document in the course of proceeding Testificando ni pé wá testify those are the two subpoenas tó wà in law so irú eléyìí tó wọ́n fẹ́ testify ni testificando number five wọ́n bá ti sáàbù ẹ̀ lé wọn lórí wọn wọn ní wá báwo wọ́n máa wá náà wọ́n máa wá tá a bá ti wá wọ́n ti wà ní contempt of court yẹn ẹ̀wọ̀n ni wọ́n ṣe ní wá. àwọn lọ́ọ̀yà mọ ogun nǹkan tí mo sọ yìí àwọn náà wọ́n bá invite èèyàn sí court tí ò bá wá ẹ̀ fà ìsùpínà ni wọ́n bá ti fà ìsùpínà sáàbẹ̀ ó máa wá kò ṣe ní wá. so lọ́rọ̀ kan ṣá ọ̀nkú mi àwọn kan tí wọ́n sọ pé ṣọ́ọ̀lì gba pub ọ̀nkú ah, mi ọ̀nkú mi ọ̀nkú mi for you, bá tiwa jẹ́ supina kọ̀kọ̀bọ́sẹ̀ sọ̀sọ̀fínà sọ̀fínà kọ̀kọ̀dọ́pẹ́ gbogbo ẹ̀ ti dàrú mọ́ mi lójú kò tiẹ̀ yé nu òun náà mo fẹ́ ah, last one de la fẹ́ bẹ̀rẹ̀ yìí o supina kan satora satora satora satora mo ti lẹ́nu nǹkan méjì satora satora supina ah uncle mi ee uncle <laughs> eh, mi fún mi táìmù lẹ́ni o ọlọ hmm, ẹ lọ fàájì ni <laughs> ẹ lọ fàájì ni ẹ wọn tó tí mo ti sọ pé kí wọn bá wa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọn ní ní ìlàyé ìjọ wọn ẹ ṣe thanks for your attention. mo fẹ́ sá the last one ta fẹ́ béèrè ẹ gbọ́ ṣé àwọn àwọn public wọn náà wọn fẹ́ gba public lawyer is it possible ọ̀nkú mi. public lawyer fún kí ni. <laughs> wọ́n ní wàá bò ṣiṣẹ́ dáadáa wọ́n ní ẹ jẹ́ kí n sọ bó ṣe sọ wọ́n ní lọ́ọ̀yà lè pọ̀ gan-an ṣó possible kí lọ́ọ̀yà pọ̀ gan. no ẹ lè ní team of lawyers lọ́ọ̀yà lè tó ten ó lè tó fifteen but èèyàn kan ló máa lead wọn náà lọ́ọ̀yà kan ló máa sọ̀rọ̀ nǹkan jẹjẹ máa ń gbogbo àwọn election petition tó máa ń ṣe wọ́n lè ní lọ́ọ̀yà tó tó twenty but èèyàn kan ló máa lead everybody. now wahab shitu tegba yẹn wahab shitu tegba is a very competent lawyer mo mọ dáadáa very sound hmm. o mo mọṣẹ́ o ẹ má jẹ́ kán tàn yín jẹ ó mọṣẹ́ gan. Hmm. àwọn ṣé ṣé public lawyer wá wá possible kan sáwọn kan fẹ́ gba public lawyer ṣó possible. èwo ló ń jẹ́ public lawyer mú ní láti understand kí ló mí kí ló mí by public ah, lawyer. wọ́n ní wàá bò ṣiṣẹ́ pé àwọn fẹ́ gba lọ́ọ̀yà tàwọn bó ṣe sọ ni. public lawyer gbọ́n irinṣẹ́ ìwé ni iṣẹ́ public lawyer because kò yé mi pépè tó máa tó máa lọ máa prosecute àwọn èèyàn tó pa Mohbad nítorí kò yé mi. Hmm. hello kò yé mi oh. because public lawyer what do you dey mean by public lawyer. I don't understand. The lawyer tẹ me it's okay. Tẹ bá fẹ́ àwọn èèyàn kan tó ń support wọn lọ support ẹ̀ fine. Ẹ lè gbà wọ́n kọ́ lọ support but èèyàn kan ló máa ń sọ̀rọ̀ court for a party. Ẹ lè ní lawyer twenty. Èèyàn kan ló máa lead gbogbo wọn. Voice kan ló máa gbọ́. Nobody is not a situation where A máa sọ̀rọ̀ B máa sọ̀rọ̀ C máa sọ̀rọ̀ lọ́yà kan ló ń sọ̀rọ̀ for a particular party. Hmm. So tẹ bá ti gba wàhálà wàhálà bí ṣùṣù ẹ̀gẹ̀rẹ̀ senior advocate of Nigeria ni public lawyer ó lẹ́fẹ́ gbà tó máa tún senior wàhálà fi tù tẹ bá gba ọlọ́ọ̀ mi báyìí sìn èmi ò tí ì di senior advocate ó máa lead mi ní because ó senior mi so we maybe we can just be working together at the chambers ọ̀kájọ́ máa ọ̀rọ̀ jomi tó rọ̀ lọ pé àbáṣe ah, máa ṣeré báṣe máa ṣeré ta but òun ló máa sọ̀rọ̀ so what do you want to do it's just a waste of resources the lawyer you have is competent enough in my view ó mọ tó ń ṣe ẹ fún opportunity láti ṣiṣẹ́ ẹ má wà ẹ má wà emotionally um, how do I put it down? Emotionally um, eh, attached to this case. Emotion kì í kò win case. Facts ló máa win case àti evidence. Facts and evidence ló win case kò ṣe emotion. Uncle and that why sometimes when, when the matter is in court, àwọn èèyàn máa sọ pé ẹ má máa discuss it privately or on the internet. It's already sub judice. So I never discuss nǹkan tó ń go on in court. But if you ask me of my professional view, Wafitu is a very competent lawyer. He's sound. As he ṣe case for Dada, As as as early as December last year, I mean, I want ṣe case I I àjà to ẹ̀ last last ni. You know, client tèmi, wọ́n client wọ́n jẹ client mi lówó rẹpẹtẹ. Client yẹn ò fẹ́ sanwó, mo tètè gbé wọn lọ court. Bàtà dẹ̀ máa dé court, wọ́n pè mí sí chamber senior ni wọ́n, ọ̀dẹ̀ mú mi mọ́lẹ̀, ìjà àṣẹ́tù, màá dẹ̀ ṣẹ́tù ẹ̀. It takes a good lawyer to set to a case that is bad. So I know him, he's a very competent lawyer ẹ má ẹ má rò ẹ má rò rárá. ẹ jọ ń kú mi ṣé kò ṣe pé àwọn kan máa lọ mú wàhálà bùmọ́lẹ̀ báyìí náà ṣé lọ́yà tí òun gbọ́ tí òun gbà ní. ta ló fẹ́ mú wàhálà bùmọ́lẹ̀ wàá fi ti gbó ẹ̀kún lówó ni. ìpè sáwọn kan lè lọ bá ẹ̀bẹ̀ pé kó má ṣe kéèsì yẹn fún wa. jẹ́ ẹ̀kún lówó ni wàá tó ti gbowó wàá bá ṣiṣẹ́ yín o wàá kò ní ṣe bẹ́ẹ̀ wàá fi gúdùmá lò muslim gidi ni o ó ti gbowó láwọn yìí náà dára bó ṣiṣẹ́ yín ta ló fẹ́ mú mọ́lẹ̀ torí kí nìyẹn ṣáà ní reason kankan láti dáàbò integrity ẹ̀ ni. ó ti o doubt his integrity. I don't have a reason to doubt, doubt his integrity. As far as I'm concerned, he's a very competent lawyer and he has integrity. So ẹ gbàgbé there. I ló fẹ́ mú mọ́lẹ̀? Tọ́mọ̀ mú mọ́lẹ̀ ní pé kó ṣe kínní, the best tó máa ṣe ni pé ẹ̀wò ṣe kéèsì yín mọ́, á dẹ̀ gbé fáìlì yín padà fún yín. But as long as he still has your file, tí o ti dá ká fáìlì yín padà fún yín, á ti ṣe yín o, ẹ gbàgbé ẹ̀ o. Ẹ gbàgbé ẹ má jẹ́ kí n máa sọ̀rọ̀ to the person of, of a senior colleague jàre. Ṣé mo ti fi láti máa lọ báyìí. ẹ tí free santora santora mo fẹ́ tún bèrè nǹkan kan kú mi ọ̀nkú mi o ọ̀nkú mi o àwọn ọlọ́pàá tí ò ṣiṣẹ́ ń sìn ṣé wọ́n sì lè èèyàn kan sọ pé tó bá dé high court iṣẹ́ tó ń ṣe ní sìn tó bo gbogbo gbogbo evidence mọ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ high court. no tó bá ti ṣe ń kọ́ ẹ̀sìn tán tó bá ti sọ wà fún ọ̀pá mohbad for real ẹ ní láti padà sọ́dọ̀ ọlọ́pàá o àti ní general office ní kẹ́ lọ lò ẹ má lọ ọlọ́pàá o iṣẹ́ ilé iṣẹ́ mọdà ni o kò ń ṣe nǹkan tí. ẹ bá wa gbóhùn sókè ọ̀nkú mi kí lẹ sọ. mo ní tọ́ba gẹ́ tọ́ba ṣe inquest tọ́ba tọ́ba discover wípé ehm, wọ́n pa Mohbad ni i'm not saying that that is what happened o. Hmm. tọ́ba discover pé wọ́n pa Mohbad ni kò ní láti lọ sọ́dọ̀ ọlọ́pàá mọ́ náà àtòní general office náà máa lọ àtòní general what you call the office they call director of public prosecution DPP àwọn ló máa lọ ṣe náà director of public prosecution ọ́fíìsì wọn ló máa lọ ṣe àwọn ló máa fáìlì information náà nílò láti lọ sọ́dọ̀ ọlọ́pàá kí lẹ́fẹ́ lọ sí lọ́dọ̀ ọlọ́pàá. okay so àwọn ọlọ́pàá ṣe àwọn ọlọ́pàá ṣe nǹkan kan náà àwọn ọlọ́pàá ṣe investigation wọ́n fún wa ní report kan tó ń pọ̀ àgbọ̀n kankan wọn láti gbà ẹ̀ so kí ni kí lẹ́fẹ́ máa rely lórí ọlọ́pàá ọlọ́pàá has not done uh, uh, an investigation that is worth uh, worth anything nínú kéèsì Mohbad I don't even know why they did what they did but if for any reason inquest discover pé wọ́n pa ọmọ ẹni office of the deputy uh, the, the um, director of public prosecution ni wọ́n máa gbé lọ ibẹ̀ ni mo bá mo jẹ́rìí wàá fi tu ibi tó máa gbé lọ ni ẹ kò ní gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá. ọ̀nkú hmm. hmm. hmm. mi. ṣé mo ti wà of service mo lè máa lọ báyìí. ẹ bá pa fóònù yìí o tàbá tún nídìí àwọn àpè permission to fall out ẹ ṣe thank you so much i respect you we appreciate you you know i've always loved your joy your ẹ wo mo sọ pé ṣe yín lọ́lọ́run fi lè yín lọ́wọ́ yẹn you are good at what you do mi kò fẹ́ cast yín ni o tí n bá sọ àwọn tẹ́ ẹ̀ ń ṣe lọ́ọ̀yà fún tí yín máa bá yín lórí íńtánẹ́ẹ̀tì ó yẹ máa lọ ó dàbọ̀ thank you so much ẹ má fi fóònù sí silence o <laughs> santorara santorara. ó da èmi gan lórí rú nǹkan tí mo ṣe fa sọ nǹkan tí mo mọ̀ nìyẹn gbogbo sàtúrí sàtúrí pòtúrí pòtúrí àrárárárá ẹni tí mo ṣe ṣojú bẹ́ẹ̀ tó dàgbẹ́ sí lẹ́nu mo da ojú mi rú ni bẹ́ẹ̀ tó yà gbẹ̀jẹ̀dí because gbogbo òyìnbó tó ń sọ kò yé mi ìtúyẹ̀ mo ṣe ní bring it down bring it down ẹ sọ ní Yorùbá ẹ sọ ní Yorùbá tó máa yé wa God bless you yeah let's move on without wasting your time I'll be playing some video this afternoon kí tó play video yẹn mo fẹ́ establish àwọn nǹkan ṣé tí mo sọ yín now ṣe ṣe ń gbọ́ mi mo fẹ́ play fún yín because ṣe video. fídíò tí Karimo yẹn ó fi buttress tí mo nípa olórí burúkú àfòkú gba when we started this justice for Mohbad nobody started cursing children àbí kò yé yín kò sẹ́ tó ṣépè fọmọ gbogbo yín máa ń gbọ́ tí máa sọ pé ẹ má ṣépè fọmọ we can always make our intentions known money intention ní kálukú as in bí oníkálukú ṣe ń wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó yàtọ̀ ìgbé but that doesn't mean we have to fight we have to curse but olórí burúkú aláyé bàjẹ́ vata. òun ló bẹ̀rẹ̀ sí ní ṣépè òun gángan ìtọ́lẹ̀ ni mo ṣe máa ń wọ àwọn olórí burúkú tó máa sọ pé BJ ló gbé fákàsì wọnú justice for Mohbad ẹni ọba mi mú gbogbo péèjì tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ wa mo tún máa ń gbàdúrà fáwọn ọ̀tá wa gan ni mo máa sọ pé ẹ má jà ẹ má jẹ́ ká jà but this girl afọ̀kú gbàǹfàtà ọ̀pálẹ̀mọ́ ajá Mohbad ó ń bọ́ síta a máa ṣépè ńláńlá a máa attack àǹtí àdùnní ó gbé wọn ṣépè àǹtí àti tó máa ń ṣokọ́ àtòbò àti nǹka gbogbo àwọn tó dá sọ́rọ̀ yẹn ó bẹ̀ tó máa ti sọ̀rọ̀ báyìí agbẹ́ wọn ṣépè agbọ́mọ wọn ṣépè she started it that is not the bone of contention àbí kò yé now ó wá tí ń ṣépè yẹn gan mi ìdálò àwọn èèyàn máa ní ká dá padà máa ní má dá padà mi ń ṣépè fọmọdé ṣe ń gbọ́ mi now ìgbà tí àṣànà wá jáde ẹ tó bá ní fídíò ẹ kó bá mi sẹ́ni ó kàn dùn mí mi ní mo máa get phone me soon náà mo máa get phone me. so me ní mi ní tiktok lórí bíbáyìí but ẹ bá send there. ẹjọ́ ẹ jẹ́ kó wà lórí facebook please until but I shall judge. ìgbà tí àṣàna jáde àṣàna pè sọ́dọ̀ àwọn book all the nation dọ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn I want tó share justice Don't want justice Talk talk on on. fún partner tó kú ṣe rántí bó ṣe ṣépè yẹn báyìí èmi náà jáde fún mo gbé mo gbé pápá lolo shake yama yama wọ́n wá ń gbé kiri wọ́n wá ń kọ̀ tiẹ̀ wọ́n wá ní bí ìjẹ ìṣépè fọmọ ẹ ní kúre ikú gbóná ni gbogbo yìí máa àdàbí tó bá jẹ́ pé àwa justice for bad. la kọ́kọ́ ṣépè fọmọ ṣe gbọ́ mi that is not the bone of contention ṣèbẹ́mi ṣépè fún ọmọ yẹn based on ni pé àṣànà ṣépè fún gbogbo ọmọ àwọn tó wá justice but wọn ò rí yẹn èyí tẹ́mi sọ lọ́kọ̀t I am not bothered. I know how it works in this game. Mo no pẹ́ inú game. So, àṣàlángá anybody. Eh, báyìí ní bí jẹ́ ìsàn kankan, ṣé kí bàtà wá bẹ̀bẹ̀ rí? Èyí ti bá wẹ̀ pé mo jẹ̀bi màá bẹ̀yìn. That is not the point of contention. Now, Karimo àti Àṣànà wọ́n ti jà. then dẹ̀ notice pé Karimo ti dákẹ́ mi ìwà gbèjà Karimo lost on you? I am going somewhere. Gbogbo yín ni pé Karimo ti dákẹ́ àbí mo parọ́. Karimo ò jà for like a week. Karimo ò dá mọ́. Karimo she birthday. Karimo she birthday. Wọ́n bẹ̀rẹ̀ sí ní mi wá fídíò yẹn ẹ jẹ́ ká lọ play ẹ̀. Wọ́n bọ́ síta táti mọ̀ pé Karimo ti dákẹ́ ṣe ń gbọ́. Wọ́n wá bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Karimo. Wọ́n sọ olórí burúkú aláyé ìbàjẹ́ ọ̀pálẹ̀ máa já ọ̀pálẹ̀ máa White. Ó bọ́ síta ní last week. Oni ẹ bá rí bí ọ̀pálẹ̀ máa já Mohbad ṣé ó fẹ́ mọ Kàrí ó fẹ́ mọ àṣànà ju Kàrímọ́ lọ ni gbogbo ìjà tó ń gbè yìí lórí ìjẹkújẹ ká jẹ dòdò ká má lè sọ òdodo ọmọ ló wà lọ́wọ́ ẹ̀yin olúwa ṣeun ẹ̀san lọ́lọ́run kò lè gbogbo yín lọ́wọ́ abẹ́ gbọ́ mi now Kàrímọ́ ń ṣe birthday ó wá bẹ̀rẹ̀ sí ní gbé Kàrímọ́ ṣépè. ẹ jẹ́ ká play many people rí mo ń bọ̀ mo ń lọ síbi kan ni ẹ má bínú. What did you send to me? Who sent this to me? I don't want to play what I'm not supposed to play, please. In tí Karimo ṣe ni mo fẹ́ ẹ bá mi wá fídíò Karimo. Tó bá jẹ́ pé TikTok lẹ send mi kò ní show, please. I don't want TikTok. <sighs> Facebook ni mo fẹ́. Can you click in tẹ send sí please mo any bọ̀ Share any video. àní fídíò yẹn video ẹ bá mi you fídíò yẹn náà ọ̀rọ̀ yóò please Eba, bá mi wá fídíò yẹn please. hello sis ẹ bá mi video fídíò yẹn send video yẹn sí mi please. I want the Kalimos. Yeah. that. Yeah. Um, ibi tí ibi tó ti kọ́kọ́ ṣépè fún Kalimọ́ mo fẹ́ yẹ kẹrí ibi tó ti ṣépè fún Karimo ni mo fẹ́ jẹ́ kẹ́ rí ṣé kò sí ni. No. push ni màá gbóbìnrin yẹn síta wọn á ṣe síá àwọn tí bàbá wọn á ṣe síá fọbìnrin yẹn ṣọmọ pé oníye yẹn dánú mọ́tò tó rà ṣọmọ pé obìnrin tó wà lábújá yẹn push mi máa gbóbìnrin yẹn síta. ṣé ní obìnrin mo ń bọ̀ Karimo hold on Karimo hold on ṣé ní obìnrin tó wà tó fún lówó ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ ṣọ́ pé kò ń ṣe ìyá onísun ẹ̀jẹ̀ ẹ ṣọ́ ìtorí ibi tó bá burú ibi tí nǹkan máa ti ibẹ̀ nìyá ya máa support ibi tí nǹkan máa ti dàrú tó máa ti daru to ti baje ó lè kó gbogbo owó ẹ̀ kó fi sọ́pọ́tì àṣànà ìjọ tó ti sọ pé Karimo sọ̀rọ̀ mo ti fura pé ó lè jóbìnrin ni ẹ ní rí ibi tí nǹkan ti da ẹ ni rí ibi tí nǹkan ti ń lójú ibi tí nǹkan ti ń bàjẹ́ tó ti ń ṣe nǹkan burúkú lẹ́ẹ̀ máa ti rí ẹ jẹ́ ká máa gbọ́ Karimo lọ. ìyá fóbìnrin yẹn ṣé ọmọ kò ní iye tóbìnrin yẹn dánú mọ́tò tó rà ṣé mọ̀ pé obìnrin tó wà lábújá yẹn tó joyegi lẹ́yìn ọgbà yẹn ṣé mọ̀ pé níye tó dá nínú tẹ́lẹ̀ platform obìnrin àbújá yẹn ṣé mọ̀ pé níye tó dá nínú mọ́tò tó ra mo sọ fún ẹ pé íńtánẹ́ẹ̀tì ní báàdì gan mo sọ fún ẹ pé nẹ́tíwọ̀kì ni ó strong gan mo mọ gbogbo nǹkan yìí mo dẹ̀ dákẹ́ tẹ́ ẹ bá tọ́ mi mi wá fún ẹ because ìgbà míì mo lè sọ pé ah àṣànà mo lè sọ kinní kan pọ̀mì ní dé gbogbo bẹ̀ yẹn tí ó bá ń tẹ́ni platform ló dáwọ́ mọ́tò fún ṣùgbọ́n lóbìnrin kan tó wà lábújá tó ń ba kúrò lólórí burúkú ọmọ yìí. Ọlọ́run tẹ bá wá títí obìnrin yẹn ni ìyá yẹn. ṣe rò páwọn ẹbí ẹbí ọkọ òun ò já mọ́ kankan lójú òun ló ṣe rò pé ìyá ọkọ òun ò já mọ́ kankan bàbá ọkọ òun ò já mọ́ kankan àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo kéèsì ọlọ́pàá gbogbo ẹ̀ obìnrin mọ̀ ń pa ẹ̀. kí ni mò ń sọ. òun fúnra ẹ̀ ń lọ sí àbújá náà ṣó o lọ àbújá. alóbìnrin tó wà lórí Facebook yẹn mo lè bẹ́ẹ̀ tẹ̀. ó fi báwọn alábùjá sọ̀rọ̀ lórí lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ẹ̀yin lẹ́sìn rò pé kéèsì wà lẹ́kọ̀ọ́ <laughs> àbújá ló ti tó ṣẹ́ wá ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. kàrímọ́ gbàgbé ẹ̀ kàrímọ́ kò sí nǹkan tó lè fẹ́ ṣe lábújá àti bá lọ́yà tó wà intelligent sọ̀rọ̀ jẹ́ kó máa lọ sí gbogbo ibi tó fẹ́ lọ wọ́n á bá wa ń bẹ̀ ṣebẹ́ ti gbọ́ sìn àbí tí inú kọ́lẹ̀ fi gbọ́ ipe Wahab is a very very good and sound lawyer ẹ mọ nǹkan táwọn olórí burúkú olùlẹ̀ nation àtàwọn àwọn ẹni èpè àwọn àlìkámọ̀ tó ti jáde nínú èpò tó ń sọ pé Wahab ò ṣiṣẹ́ because wọ́n fẹ́ yẹ kí Wahab fi kéèsì yẹn sílẹ̀ kí bàbá ṣe bóun ní gbogbo yín gbọ́n sí pé Wahab is a very, very sound lawyer. Oh, Moshe, very good. Abiko yin. So, àwa tá sọ gbogbo owó yẹn fún Wahab. Ó ní nǹkan tá ní ta níbẹ̀. Abiko yin. So gbogbo tí Karimo sọ pé Abuja, Akarimo má worry, nǹkan tá wa ṣe gba competent lawyer ni. Amadebe. Kọ́kọ́ establish pé wọ́n pa Mohbad ni. Then ẹ wá rí bí game máa change. Ma wá mọ ẹni tó máa sọ pé wọn náà ṣàrà ló pánsìn àwa nítorí òun mọ̀ èèyàn kan bì kan kò lè ṣe ọ̀rọ̀ VDM ta ló mọ̀ pé ibi tó máa já sí nìyí ta ló mọ̀ pé ibi táwọn VDM máa já sí nìyí tí VDM wá di nǹkan tí gbogbo ayé péjọ wò tó wá jẹun tó wà ní house orí voice note ló ti bẹ̀rẹ̀ àdíbi tí ẹ jẹ́ ká máa sọ lọ now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ó ṣe kéèsì Mohbad ẹ̀yin lẹ́rù pé Èkó nìkan ló mọ̀ àwọn tàbújá wọ́n lọ́wọ́ sí kéèsì Mohbad. ẹ àwa kàyí mọ́ hold on èmi náà ti sọ fún yín from the beginning ṣé gbogbo yín rántí ipe bọ̀bọ̀ cp mm, kí ló ń kọ ọ̀gá wọn tó wà lábújá yẹn òun àti ẹlẹ́kẹ̀ pọ̀fpọ̀f wọ́n jọ sáàbù Tinubu ni ṣé gbogbo yín rántí pé mo ti sọ fún yín àbẹ́ rántí kí ló kọ máa yẹn mo ti gbàgbé ẹ̀ sìn olórí àbújá ni ìgbà tó sọ pé ká gbẹ́jọ́ lọ sí àbújá kí ni mo sọ IG thank you àti yẹmi ìgbà tó sọ pé ká gbẹ́jọ́ lọ síbẹ̀ kí ni mo sọ mo ní ẹ̀ lè gbẹ́jọ́ yẹn lọ síbẹ̀ because ẹlẹ́kẹ̀ puff puff àbí kò yé yín ẹlẹ́kẹ̀ puff puff ọwọ́ ẹ̀ wà káyọ̀dé ẹgbẹ́ tókun thank you ọwọ́ ẹlẹ́kẹ̀ puff puff wà nù inú gbogbo kéèsì Mohbad so definitely ìgbà tí gbogbo yín sọ pé ká gbé lọ sí Àbújá màá tiẹ̀ pé màá pe lọ́ọ̀yà wa ń sìn màá pe sáà ni wa padà ń sìn mo sọ fún yín mo sọ pé Àbújá tẹ̀ ń lọ yẹn ẹgbẹ́ tókun àti ẹlẹ́tẹ̀ pọfpọf wọ́n jọ sáàbù Tinubu ni nígbà ayé wọn ṣóyè yín so ta lè ṣiṣí máa gbè bí òun ṣe légbò òun ló fún ẹlẹ́tẹ̀ pọfpọf ní confidence ìgbà tó competition fún tó tọ́jú ẹ̀ under the carpet ìpè ta ni wọ́n ta ni wọ́n but that is not the bone of contention mo fẹ́ pè nǹkan fún yín <laughs> bone of contention mi pa mo yọ lẹ́nu ẹ máa gbọ́. Wùmí má tọ́ mi o Wùmí lọ sọ fún àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ Wùmí lọ sọ fún wọn kó sí mi ẹ̀dọ̀ ọba tún wá ṣòrí tí bá tún jáde lẹ́yìn eléyìí tí máa jáde ó máa crush yẹ á crush yẹ báyìí tí bá tún jáde lẹ́yìn eléyìí èmi mọ̀ pé ọmọ ẹran ni yín o ṣé ń rí gùrẹ́sì gùrẹ́sì ṣẹ̀ṣẹ̀ ń pè èmi mọ̀ pé ọmọ ẹran ni yẹ wá fún mi ẹ̀yin tí bàbá ẹ jókòó kẹ́ máa kẹ́kọ̀ọ́ wò pé kò èkó kọ́ ni èkó ni kankan ni wọ́n ti ń bá yín ṣẹjọ́ ẹjọ́ ń wá látàbújá. Karimo we are not sitting down ṣé mi pé ìjọsìn náà bóyá sọ pé àwọn legal team ò ṣiṣẹ́ nìyẹn Karimo and i'm putting it to, to you today pé legal they are working profusely both kí ló command tó wà níbí báyìí yẹn ah my gogo legal team are working profusely kí ló kọ lọ́yà tó wà níbí tẹ́lẹ̀ yẹn Odumusu and Wahab, they are working profusely to get a profusely judgment. Karimo, you will not expect the lawyer to bring out a lot of things. Have you got to say? So let's keep it there. Ẹ jẹ́ ká máa gbọ́ Karimo. Wọ́n tó wọ́n tó ẹjọ́ Mohbad àwọn tàbújá ń dá sẹ́jọ́ Mohbad. Wọ́n dá sí. Tí mo sọ rè. Àmọ́ parọ́. Wùmí tó bá dàbí rọ sùn mi. tó bá jẹ́ pé wọn ò bẹ tó ṣe wọn tó wọn àwọn tàbújá ò dá sí kéèsì ọ̀pẹ sùn mí bá láwọn tó ń sọpọtẹ látàbújá sùn tí wúmà kan wúmà tó ń bá kọ́lẹ̀ látàbújá tí wọ́n sọ. àlọ́bìnrin oníṣọ ìjẹ́ ni wúmà tó wà lábújá yẹn mo lè bẹ́ẹ̀ táyé mi. wọn lórí burúkú ọmọ yìí tán bá ní kó wá ṣe DNA wàá sọ DNA dogun tán bá ní kó wá ṣe DNA wàá sọ dogun á sunlé ọ̀rẹ́ lẹ́nu olórí burúkú ọmọ ó nífẹ̀ẹ́ ọmọ tó gbé dání owó ìyá gbọ́n lọmọ ń lọ ẹ̀yà tí jùmọ̀kẹ́ jẹ́ ni wọ́n kàn nífẹ̀ẹ́ jùmọ̀kẹ́ náà àwọn oníṣẹ́ onífẹ̀ẹ́ jùmọ̀kẹ́ ni ó nífẹ̀ẹ́ jùmọ̀kẹ́. ẹ jẹ́ ká máa wò lọ ń bọ̀. fi kọ́lé fún àbí ṣé bàbá ẹ̀ ládé mọ́lẹ̀ ó kọ́ ṣùgbọ́n owó Mohbad náà ló fi ń bí ìsàbìsà ẹ́ tó o wá gbẹ̀bì ti àyà tó ru tó mú òkè olúmọ tó ń ga gẹ̀gẹ̀gẹ̀ tó wà láyà ẹ tó dẹ̀ ti ogún ológun àwọn yẹn ló wù ẹ láwù àwọn yẹn ló gbàgọ̀jẹ̀ fún ẹ àwọn ló gbàgọ̀jẹ̀ fún ẹ torí tó o bá gbàgọ̀jẹ̀ fún ẹ ò ní máa ṣe yàmàyàmà tó ṣe bí ọmọ kú lọ́wọ́ adití èyí DNA ò rí ṣe ó ti ṣe DNA náà ṣé bó ti ṣe DNA pamọ́ fi kọ́lé fún. ṣẹgbọ́ ṣẹgbọ́ nǹkan tó sọ èyí DNA ò rí ṣe o ti ṣe DNA pamọ́ bó ti sọ pé tí n bá fẹnu mi gé oúnjẹ fún yín kẹ má jẹ ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ ẹ bá mi mú sọ́wọ́ sí yín profusely kẹ má bàa fi jẹun ìjọ tí mo sọ̀rọ̀ yẹn àwọn kan ń wò mí pé hmm, ó tún ti múlẹ̀ ṣe bóun ni barista wa sọ yẹn ó ní báwo nìyẹn ṣe máa máa sá fún DNA profusely tó bá jẹ́ pé lóòótọ́ Mohbad ló àtọ̀ Mohbad ló do tó lóyún purposely gbogbo nǹkan tí mò ń sọ ọlọ́run á bá mi dá ẹ̀mí Kàrímọ́ sí gbogbo ẹ̀ ló tún bá mi confam purposely ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. àbí ṣé bàbá ẹ̀ ládé mọ́lẹ̀ ó ń kọ́ ṣùgbọ́n owó Mohbad náà ló fi ń bí ìsàlùsà ẹ́ tó o wá débi ti àyà tó o rú o tó o mú òkè olúmọ tó ń ga tó wà láyé ẹ tó dẹ̀ ti ogún ológun àwọn yẹn ló wù ẹ́ láwù àwọn yẹn ló gbàgọ̀jẹ̀ fún ẹ àwọn ló gbàgọ̀jẹ̀ fún ẹ torí tó o bá gbàgọ̀jẹ̀ fún ẹ ò ní máa ṣe yàmàyàmà tó ṣe bí ọmọ kú lọ́wọ́ adití èyí DNA ò rí ṣe ó ti ṣe DNA náà ṣé ti ṣe DNA pamọ́ àbọ̀ ṣe DNA pamọ́ wù mí ṣé o ṣe DNA pamọ́ o ti ṣe DNA lè yàmù pamọ́ kí ló dé náà ta bàbá ní bàbá láàmú lórí ọmọ ẹ fún òun ló lọmú ẹ òun ló ní ọmọ ẹ bàbá lápò mẹ́ta náà ìjà náà já ẹ kò tí tó bẹ́ẹ̀ kó lọ sí ọkọ lọ sí ọmọ wọn lẹ́yìn wọn ó fẹ́ kú ni àbó fẹ́ lówó tó bá bí ẹ dá tó bí ìyá tó bí ẹ dá tó bí ẹ dá ní ìní lọ sọ́dọ̀ bàbá ẹ torí bàbá ẹ ò ṣẹlẹ̀ ní ìní bínú kọjá ìbẹ̀kì sọ̀rọ̀ sí bàbá ẹ bàbá ẹ ò ṣẹlẹ̀ wọ́n bá bí ìjà ẹ̀dá tó bí ìjà ńlá kù ìjà náà já ẹ̀dá lọ sí ọmọ wọn lẹ́yìn wọn. wà á wá rí pé o kú rí wọn tí sí ẹ ni. sorry. you be nice to your brother. ṣe ti gbọ́ ẹ jẹ́ ká play kẹta. kí ló dé tó jẹ́ kí wọ́n ti sọ̀rọ̀ díẹ̀ lè gbogbo ẹbí ọ̀pọ̀ kọjá yìí máa bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè lójijì tẹ́ ẹ bá fẹ́ kọ́ ké tẹ́ ẹ bá fẹ́ kọ́ pariwo ẹ̀yẹ fi DNA lọ wọ́n ẹ fi DNA lọ wọ́n tẹ́ ẹ bá fẹ́ rí àṣànà tẹ́ ẹ fẹ́ ká ṣànà bọ́ síta lójijì fún yín ẹ fi ẹni kó lọ ṣe DNA kò fẹ́ gbọ́ DNA sétí DNA sétí. death sentence àṣà àwọn èèyàn bàbá DNA tẹ́lẹ̀ is not a death sentence. kòtò kúlòkúrè bàbá ọmọ kúlòkúrè bàbá ọmọ ló lọmọ o ò tí ì rí pòwe ló ń pa fún ẹ bó o ṣe mọ̀yàn tó bó o ṣe léèyàn tó ṣó rí ọmọkùnrin yẹn sí nígbà tẹ lọ sí kóòtù tẹ ní kó sọ pé kó sin ọmọ ṣádájọ́ jẹ yín adájọ́ dá yín lóhùn ṣádájọ́ dá yín lóhùn pé kẹ́ lọ sin ọmọ nígbà tẹ́lẹ̀ fẹ́ kó sin ọmọ kó tó pọ́dún kan ṣádájọ́ dá yín lóhùn pé kẹ́ sin ọmọ adájọ́ dá yín lóhùn torí kò tó kú lòkúrú ìbá bọmọ ló lọmọ kí ló ń ṣe tí ò ṣèyàn rè bùnmí sẹ̀kínà kí ló kí ló gbé wájà. orúkọ sẹkísẹkì if you know you know. kí ló dé tó tó gbà káyé ẹ bàjẹ́ kí ló dé tó gbà kí jùmọ̀kẹ́ fi tiẹ̀ kó bá ẹ kí ló dé tó ń ranjú ẹ kò gbálẹ̀ tó mọ ọmúrò ọ̀rọ̀ àyà ibi ti pàǹdọ̀rọ̀ tó gbé kalẹ̀ tó jẹ́ kíkò Jùmọ̀kẹ́ fi tiẹ̀ bà tiẹ̀ jẹ́ ṣé àwọn akẹ́kọ̀ọ́ ti dákẹ́ fún yín. bébì súnmọ́ bí kí lórúkọ ẹ Sekinat olórúkọ yálé ènìyàn. láì ṣe mi wàá lajú mi lẹ̀ yìnyín lajú mi lẹ̀ ó ṣèwọ̀ ó gbé òde fọlọ́hún wọ́n ní kò jẹ́ olóògùn ni. wọ́n ní kò jùlẹ̀ olóòjùlẹ̀. olè ọ̀fọ̀n alọ́kọ́lóhun kígbe ó dẹ̀bi ti àyà ó fẹ́ dẹ̀bi ti àyà dógún ológun wọ́n ní kò jẹ́ ó láwọn ló lọ́mọ ó ṣe bó láwọn ló lọ́mọ lè ṣe DNA fún wọn náà ṣé bó ti ṣe DNA tiẹ̀ ṣé tí bàbá Mohbad náà fún. Hmm. wọ́n ní kò ṣe DNA ó ní ó sọ kọ́lọ́ bàbá. fẹ̀kí àgbà fẹ̀kí kékeré. ẹ ṣe DNA ti bàbá Mohbad fún òrí ṣe ṣé bó ti ṣe tiẹ̀ sọ́wọ́ àbó ti ṣe tiẹ̀ sọ́wọ́ ṣé ti bàbá Mohbad náà fún ṣebí ṣebí bàbá ọmọ ló lọmọ lọmọ ló ní gbàjà kó kó hmm. kú ní òkúrè bàbá ọmọ ló lọmọ pẹ̀lú gbogbo agbára tó ní pẹ̀lú bó ṣe mọ̀yàn tó nígbà tí wàá ti yọkú ẹ tẹ̀tẹ̀lé ra yín lọ sí kóòtù tó ní kọ́kọ́ bẹ̀ sin kọ́bẹ̀ kọ́jẹ́ kó sin ọkọ ẹ̀ láàrin ọdún kan ṣádájọ́ dẹ̀ lóhùn torí ìlú tá a ti wá yàtọ̀ sí judiciary system tó wà nàìjíríà ìlú tá a ti wá ìlú tí òun kókó jọ sẹ́gbẹ̀ẹ́ ni tẹ́ ẹ bá notice mi mo like anything culture anything culture anything ability. okay now mo fẹ́ a fẹ́ lọ sí orí voice recording kí n tó débi voice recording yẹn mo bá gbé yín wọnú odò tó ń ṣọ̀kan lẹ́yìn Devil's taking us in the palace súnmọ́ bí na ọkọ ẹ̀ ń kọ́ àìmárì àìmárì sa oṣù ẹ̀gbọ́n mi ni but mo máa ń rí ẹ nílé malian's house gbogbo wa kọ̀ wá ń bẹ̀ nítorí ànílé àṣọ ẹ̀gbọ́n ẹ ni ọmọ dáadáa dẹ̀ ní ẹ o kí lórúkọ ẹ Sekinat ó ti mọ̀ ẹgbẹ́ ìyàwó yẹn Sekini kí lórúkọ ẹ Sekini sá. nǹkan tó mọ ọmọ jẹ ló máa ń nú Anita àbárí justice mo ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ máa dúró sẹ́yìn ẹ̀ báyìí tó máa fi jẹ̀bi bí ìfẹ́ mọ́ ẹ́ tó mọ̀ ṣọlá jẹ́ kẹ́ pọ̀pọ̀ mo ní sùúrù fún láti jọ ẹ̀ mo tún ti gbọ́ a lot of information nípa ẹ̀ gbogbo ẹgbẹ́ gbogbo ọwọ́ agbára ló lò gbogbo ọwọ́ agbára ló lò ká má rí justice gbogbo ọwọ́ agbára ni ṣùgbọ́n lọ́wọ́ àjùlọ kàkà ká má justice yẹn á wọ àjà èmi tí mo sọ bẹ́ẹ̀ ni á wọ àjà àfi tó yẹ pé wọ́n ṣe ń ṣe nígbà ayé àwọn bàbá ẹ̀ ló ṣe ṣe yẹn ẹni tó bá wù yín kẹ́ pa ẹni tó bá wù yín kẹ́ ṣe súyà ṣùgbọ́n kò ń ṣe ọmọ tálíkà ẹ lọ para yín kò sẹ́ni tó ní kẹ́ má para yín latest mo ń sọ fún yín gbogbo èyí tó ń ṣe hide and seek game yẹn bàbá ńlá irọ́ ni kó bọ́ta kó wá fi àwọn alálẹ̀ búra pé òun ò mọ̀ pa nǹkan tó ṣe Mohbad ṣùgbọ́n ọba tó ju ọba lọ we might not have God father but we have God the father and he's gonna settle it for us èmi sọ lójoojúmọ́ sẹ́ẹ̀